ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n o ẹ̀yin ará mi ṣé àjíǹde ara ń jẹ́ àjíǹde ara máa jẹ́ o ẹ àwọn Yorùbá wípé ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà mo tún ti dé o olúwa ṣeun ló ń ké sí yín ǹjẹ́ ẹ̀yin tí ẹ mọ̀ wípé Ísírẹ́lì ni àkọ́bí olúwa elédùmarè nínú ìwé ẹ́sọ́dù orí kẹrin ẹsẹ̀ kejìlélógún ó ní ìsírẹ́lì ni ọmọ mi ọmọ mi ni ìsírẹ́lì àkọ́bí mi elédùmarè ò lọ́mọ mìíràn yàtọ̀ sí ìsírẹ́lì ẹ jẹ́ a fi ẹ̀sìn àjèjì lẹ̀ ẹ̀sìn táwọn gẹ̀ẹ́sì kó wá fún wa ẹ jẹ́ a fi lẹ̀ ẹ̀sìn táwọn ará arábù kó wá fún wa ẹ jẹ́ a fi lẹ̀ kò sí nǹkan tó kàn wá pẹ̀lú gbogbo yẹn ẹ ká tọ̀ olúwa lọ òun ni olúwa ọlọ́run síónì ọlọ́run ìsírẹ́lì tí ó bá wa dá májẹ̀mú ẹ fi ẹ̀sìn àjèjì sílẹ̀ ìsírẹ́lì ẹ̀yin ọmọ yorùbá ẹ rántí ẹni tí ẹ̀yin ṣe. ireu